بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته afi ẹyìn الله Allah afi ọpẹ́ fún atọrọ ìkẹ́ àti ọlà anabi wa muhammad àti àwọn ará ilé rẹ àti àwọn sàhábà rẹ̀ ọjọ́ òní ni ọjọ́ ahad déètì òní ni ọjọ́ kẹwàá ọjọ́ kẹwàá jùmọ́dá àlùwúlá oṣù karùn-ún ọdún fourteen forty four. ìtẹ̀síwájú nínú tírà umudatul ahkam àdìsí tí a kà kẹ́yìn ní ìjẹjọ ní àdìs four four two àdìs four four two. àbí àdìsí tí a kà báyìí òní hadith four four three kitaabul ashriba ani ibnu umar radiyallahu anihuma qol khataba umaru ala minbari rasulillahi sallallahu alayhi wa sallam faqala innahu قد نزل تحريم الخمر وهي من خمسة أشياء العنب وتمر والحنط والشعير والعسل والخمر ما خامر لعقله وثلاث وددت أن رسول الله صلى الله عليه وسلم لم يفارقنا حتى يعهد إلينا عهدا الجد والكلالة wa abuwaabun min abiwaabi riba. Hadis 443. عن ابن عمر رضي الله عنهما láti ọ̀dọ̀ ọmọ ọrụ kí Allah yọ́nú sí kìtáàbùl àṣíríbà tíra àwọn nǹkan mímu tíra àwọn nǹkan mímu láti ọ̀dọ̀ ọmọ Umar kí Allah yọ́nú sí àwọn méjèèjì kọ́ọ̀là ó sọ pé kọ́tọ̀ba Umar ala minbari Umaru ó sọ̀rọ̀ alámínbárì rasulillahi sallallahu alayhi wa sallam nígbà tí ó dúró sí orí mímbàrí òjíṣẹ́ ànábì òjíṣẹ́ ọlọ́run nígbà tó dúró sórí mímbàrí òjíṣẹ́ ọlọ́run ìyẹn ni pé ọ̀rọ̀ tí umaru sọ yìí ó wà lórí mímbàrí ohun tí ń pè ní mímbàrí ni àpótí onípele mẹ́ta irú eléyìí tí à ń wò lẹ́yìn. orí mímbà ló ti ṣe kútúbà náà ló ti mú ọ̀rọ̀ náà wá kí wá ní nǹkan tí umaru sọ umaru sọ pé innahu kọ̀dínázàlà tahari mọ̀lẹ́kàmọ̀ dájúdájú. ṣíṣe ọtí ní èèwọ̀ ó ti sọ̀kalẹ̀ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala lójú ayé ànábì òun ni aya ti sọ̀kalẹ̀ pé èèwọ̀ ni ọtí wáhìyà min khamsati àṣìyà nígbà tí aya yìí sọ̀kalẹ̀ lọ́jọ́ náà lọ́hùn ara nǹkan márùn-ún ni wọ́n ti máa ṣe ọtí. pírọ́dọ̀tì márùn-ún ó ní máa fi ṣe ọtí. nǹkan àkọ́kọ́ tí wọ́n máa fi ṣe ọtí nígbà náà lọ́hùn-ún àlẹ́ ìnábù àjàrà èso àjàrà ma á máa fi ṣe ọtí. wàtàmùrù dàbínù wọn á máa fi ṣe ọtí. wàlíhíńtọ̀ wíìtì wọn a máa fi ṣe ọtí wàṣàyín bálì èso kan náà ní jẹ́ wíìtì ọ̀sá máa wíìtì tí tíyàn máa fi ru àmàlà jẹ wọn a máa fi ṣe ọtí. ṣàyín bálì wọn a máa fi ṣe ọtí wàlẹ̀ asal oyin wọn a máa fi ṣe ọtí ní àsìkò tí àyà sọ̀kalẹ̀ pé àrọ́ọ̀mù ni ọtí o oríṣi nǹkan márùn-ún tí ẹ máa fi ṣe ọtí nìyẹn kì í ṣe àpapọ̀ rẹ̀ o ẹ bá fẹ́ lu ọtí yóò ṣe ẹ bá fẹ́ lu oyin yóò ṣe ọtí olóyin ẹ bá fẹ́ lu wíìtì yóò ṣe ọtí oníwíìtì ẹ má fẹ́ lo Bali, yóò ṣe ọtí oní bálì ẹ má fẹ́ lo àjàrà yóò ṣe ọtí eléso àjàrà ẹni tó bá sì fẹ́ fi dàbínù pọn ọtí tiẹ̀ òun náà ó ṣe ọtí tó jẹ́ pé dàbínù òun ló jẹ́ main ingredient tí wọ́n fi ṣe ọtí yẹn lásìkò umaru Uh, main ingredient ọtí ó ti wá pọ̀ sí ó ti pọ̀ sí wọ́n ti ń lo nǹkan míì wọ́n ti ń lo ọ̀gẹ̀dẹ̀ wọ́n ti ń lo àwọn nǹkan míì wọ́n ti ń lo rẹsì ok àwọn èèyàn wá wọ́n wá ń ju ìbéèrè lẹ̀ fún umaru pé ní àsìkò ànábì o nǹkan márùn la mọ̀ tí wọ́n fi ń ṣe ọtí lásìkò tiwa yìí ó ti pọ̀ ju nǹkan márùn lọ ṣé òun náà ṣáàṣì mọ́ márùn yẹn ni àbá yà sọ́tọ̀ pé òun kì í ṣe ọtí umaru wa gbé fọ́múlà kan kalẹ̀ tá a fi dá ọtí mọ̀ fọ́múlà tó gbé kalẹ̀ yìí kò dúró sórí ohun tí wọ́n fi ṣe ọtí mọ́ kò dúró sórí ohun tí wọ́n fi ṣe ọtí bí kò ṣe pé kí gangan là ń pè ní ọtí kí láà pè ní ọtí. umaru wa sọ pé wàlẹ̀ kọ́mùrù mọ̀ mara alẹ́ akila ọtí ni ohunkóhun tó bá ń dààmú ọpọlọ ohunkóhun tó bá ń dààmú ọpọlọ ohun tí kì í ṣe ohun tí wọ́n fi ṣe ọtí ní jẹ́ ọtí o ò lè sọ dàbínù di ọtí kò ní orúkọ míì fún dàbínù ò ní ọtí torí pé àwọn kan ń fi dàbínù ṣe ọtí o sì lè sọ wíìtì di ọtí kò sọ pé nítorí pé àwọn kan ń fi wíìtì ṣe ọyẹ ọtí kò wá ní wíìtì náà ti di ọtí tá a gbọ́dọ̀ jẹ wíìtì mọ́ a gbọ́dọ̀ jẹ dàbínú mọ́ a gbọ́dọ̀ jẹ bálì mọ́ a gbọ́dọ̀ jẹ èso àjàrà mọ́ no ohunkóhun tá a bá mu tó dààmú ọpọlọ tó dààmú ọpọlọ tó yí ọpọlọ sódì tó sọ̀yàn di wèrè ọ̀sán gan òun wọ́n ń pè ní ọtí. okay wàsálàtún umaru tẹ̀wájú ó ní nǹkan mẹ́ta kan bẹ o wàdídìtù tó wù mí anna rasulallah sallallahu alayhi wa sallam lamu yu farikina pé kánẹ́bì mọ́ ti ìjà wa lẹ́ẹ̀lẹ́ ayé kọ́ kú àtá. Ya ahada ìlẹ́yìnà ahadan títí tí ó fi pàṣẹ fún wa lórí ẹ̀ tí ó fi ṣe àlàyé kan fún wa lórí ẹ̀ àwọn èṣù mẹ́ta kan ń bẹ ńlẹ̀ tí umaru sọ wípé òun fẹ́ kọ́gá sí pé ànábì ò tí ì kú kó sì ti ṣàlàyé àwọn nǹkan mẹ́ta yẹn fún wa kí ni nǹkan náà àlìjádù bàbá bàbá bàbá bàbá wàlìkàlálà wàlìkàlálà ẹni tí kò ní òbí tí ò sì ní ọmọ kò lóbí kò sì ní ọmọ ìyẹn ni pé kí ló máa jẹ́ ìpín ogún fún bàbá bàbá látara ogún ọmọ ọmọ rẹ̀ ọmọ ọmọ ló kú kò wá ní bàbá gangan láyé bàbá bàbá ló wà fún un grandpa ló wà fún ọmọ yìí ò ní bàbá ok kí ló máa jẹ́ ìpín jádù yẹn bákan náà kàlálà òun náà ni ẹni tó kú tí ò ní bàbá láyé kò níyà láyé kò sì lọ́mọ láyé ṣùgbọ́n ó ní ẹ̀gbọ́n ó lábúrò báwo ni wọ́n ṣe pín ogún rẹ̀ wà àbùwábùn àbíwábì rìbá àti àwọn ojúpọ̀nà kan nínú àwọn ojúpọ̀nà èlé torí pé lásìkò ànábì sallallahu alaihi wasallam ríbà nàṣíà àti ríbà lè fọ́dìlì oníbẹ nígbà náà lọ́hùn ríbà nàṣíà sì ni pé eh, èèyàn yá nǹkan ọjọ́ sísan rẹ̀ wá pé kò wá tí ì níkápá àti san olówó wàá sọ fún un wípé ìsáídà kó o san owó rẹ báyìí tàbí kí n bọ́ fi ọjọ́ kún un kí n sì bọ́ fi owó kún un ìyẹn ni rìbá ànàsíà. Si tí ọjọ́ yẹn bá tún pé tí ẹni yẹn tún sọ wípé kò sí owó nílẹ̀ olówó tún sọ fún wípé ìsáídà kò sanwó owó tó jẹ yìí lásìkò yìí tàbí kí n fi ọjọ́ kún kí n sì fi owó kún fún ọ. so rìbá yẹn ni kùránì pè ní àdìáfán mùdọ́áfà nínú sọ́tùlì bákọ́ra àdìáfán mùdọ́áfà àdìpèlé lórí àdìpèlé ok àdìpèlé lórí àdìpèlé gbogbo àwọn báńkì báńkì òde òní ni wọ́n lo sísẹ́ẹ̀mù yẹn túgá sí pé interest yóò continue a máa increase a máa increase àtàdé bíi pé interest gan-an yóò ju owó tí onítọ̀hún yá lọ so riba nà sí ànínkù yẹn àdè àáfàn mùdọ̀ àáfà riba kejì tó wà ní àsìkò ànábì sallallahu alaihi wasallam òun ni rìbá lè riba rìbá àlè fọdùlù èlé ti fọdùlù àwòrán tiẹ̀ ni pé a fẹ́ ṣe pàṣípààrọ̀ a fẹ́ ṣe pàṣípààrọ̀ pẹ̀lú ìran nǹkan kan náà ẹnìkan wá ń dìmáàndì fún àlékún látọ̀dọ̀ ẹnìkejì bí àpẹẹrẹ dàbínù dàbínù tá à ń wò yẹn ó pé oríṣiríṣi níbi wọ́n ṣe máa so bá àti ẹ̀ mọ gbogbo oríṣiríṣi rẹ̀ àsámọ̀ pé dàbínù kan bẹ tí ń pè ní ajíwà àìsábà rí yẹn nígboro òun wọ́n ju àwọn dàbínù tẹ́ máa yọ kóńgò tì lọ ok ẹnìkan wá ní ajíwà lọ́wọ́. ẹnìkan ní ìran dàbínú míì lọ́wọ́ ìkíní bùkátà sí irú ètí ń bẹ lọ́wọ́ ẹnìkejì rẹ̀ wọ́n wá fẹ́ ṣe pàṣípààrọ̀ ẹnìkan wá sọ wípé èmi yóò fún ọ ní kóńgò kan ájíwà màá fún ọ ní kóńgò kan ájíwà màá wá gba kóńgò mẹ́ta irú ìran dàbínú ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ó mú kóńgò mẹ́ta tiẹ̀ wá láti fi gba kóńgò kan ajíwà àwòrán yẹn náà ń pè ní riba alifodli àpẹẹrẹ míì tún rèé ẹ̀wà tá à ń jẹ ó kó oríṣiríṣi ẹ̀wà amọ́là àbí olóyin dírọ́mù sokoto kaura. ẹnìkan wá ní ẹ̀wọ̀ olóyin lọwọ ẹnìkan ní ẹwà sokoto lọwọ èyí tó ní ẹwà olóyin lọwọ ó ní ẹwà olóyin ọdún ṣe gbẹ̀gìrì èyí tó ní ẹwà sokoto lọwọ ọlẹ́wà sokoto ṣe kò dùn jẹ ìrẹsì so ẹni tó ní sokoto ó sí olóyin ẹni tó ní ẹ̀wọ̀ olóye lọ́wọ́ òun náà bùkátà sí ẹ̀wà Sókótó ṣùgbọ́n ní price a mọ̀ wípé ẹ̀wà Sókótó òun ló fẹ́ lẹ́sì jù tẹ́mi mọ̀ tẹ́ ẹ̀wọ̀ olóyin àbí dírọ́ọ̀mù níbi one thousand two lásìkò yìí Sókótó ìkọjá bíi bóyá one thousand tiẹ̀ tọ̀ ó hàn sí wa pé wọn ò bá the same price dé ó hàn sí wa bẹ́ẹ̀ ǹjẹ́ yẹn wá sọ́dẹ̀tọ̀ fún ẹni tó nídìí ẹ̀wà Sokoto láti gbé kóńgò kan ẹ̀wà olóyin lẹ̀ kó wá béèrè fún kóńgò kan àtààbọ̀ lọ́wọ́ ẹni tó ní ẹ̀wà Sokoto. ó clear sí wa pé ọ̀kan wọn ju ọ̀kan lọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kóńgò kan ẹ̀wọ̀ olóyin lẹ́sìn sọ pé kò fi gba kóńgò kan ẹ̀wà míì lọ́wọ́ ọmọ ìyá rẹ̀ kóńgò kan ẹ̀wà olóyin lẹ́sìn sọ pé kò fi gba kóńgò kan ìran ẹ̀wà míì lọ́wọ́ ọmọ ìyá rẹ̀ tẹ́sí sọnù tó o bá wá mọ̀ wípé kò pé rẹ báwọn ok option tí ẹ̀sìn filẹ̀ fún ọ ò ní wípé lọ ta ẹ̀wọ̀ olóyin tà á kó o gba owó nínú owó yẹn kó o tẹ̀ wá ra ẹ̀wà sókòtò ń bẹ̀ wọ́n rò pé ó yé wa báwọn so ta ẹ̀wọ́ olóyin tí ń bẹ lọ́wọ́ rẹ ní iye tó bá fẹ́ tà kó o ṣẹ̀ wá sí kíni kó o ṣẹ̀ wá ra ẹ̀wà sokoto ń bẹ so riba nàṣíà àti riba lè fọ́lì tí ń bẹ lójú ayé àlẹ́bí nù bọ̀ sígbà tí ayé tẹ̀ wájú transaction míì ọba tó ń develop láàrin àwọn èèyàn transaction mi bá tún develop in fact àwòrán transaction ti ń develop láyé ó ń tẹ̀wájú ni ó ń tẹ̀síwájú ní báyìí ní ìsìn ayé ti débi wípé tó bá ń lu fóònù kan tẹ́lẹ̀ tó fẹ́ ra òmíì ọ wà mú fóònù tó ń lò tẹ́lẹ̀ o ọ mú lọ bá iléeṣẹ́ tí ń ta fóònù àgbẹ̀yọ́ fíìsì tí wọ́n ti ń tà á wọ́n wá sọ pé ó fẹ́ ra irú fóònù míì wọ́n wá sọ pé iye báyìí ló fi kún fóònù ọwọ́ rẹ̀ káwọn tó lè fún ọ ní òmíì ayé ti débẹ̀ báyìí. scrap swap lẹ́ ń pè é oríṣiríṣi ìran transaction ó ti wá gbòde kan bẹ́ẹ̀ náà ló ṣe rí lásìkò àwọn sọ̀hábà nígbà tánàbí kúrò láyé ẹ̀rù wa ń ba àwọn sàábé láti sáré pè ní haram ẹ̀rù ń bà wọ́n láti sáré pè àwọn nǹkan wọ̀nyẹn ní haram ló wá mú Umar radiyallahu anhu tó fi sọ wípé ah, ìbá sì wù mí o tó bá dá sí pé ànábì ṣàlàyé àwọn nǹkan kan fún wa àwọn nǹkan mẹ́ta kan fún wa. kó tó di kó fi wálẹ̀ so nínú ẹ̀ náà ni àwọn ojúpọ̀nà kan nínú àwọn ojúpọ̀nà rìbá to tó padà jẹyọ lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wasallam tọ́ ṣe wá rí àwọn iṣu mẹ́tẹ̀ẹ̀ta sí umaru dákọ̀ yìí àwọn àfẹ́sìn. àwọn àfẹ́sìn lórí ọ̀rọ̀ bàbá bàbá lórí ọ̀rọ̀ ẹni tó kú tí ò ní òbí tí ò lọ́mọ àti àwọn ojúpọ̀nà rìbá ìyapa ẹnu wa wà lórí ẹ̀ ọ̀rọ̀ wa lórí ẹ̀ látọ̀dọ̀ àwọn àbá kì í ṣe pé wọ́n kàn fi ọ̀rọ̀ yẹn lẹ̀ bẹ́ẹ̀. sọmọ nínú àwọn iṣu tó tún wáyé bẹ́ẹ̀ nísìnyí ó ní iṣu bíi pos lára contemporary issue lójú ọ̀nà rìbá ni torí pé àwọn àfáà kan sọ pé ni àwọn kan sọ pé kì í ṣe rìbá so kì í ṣe pé kò sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ń bẹ lórí rẹ̀ ẹnu pọ̀. ogún tó ń kálukú fi ń wò ó ó sọ̀tọ̀ọ̀tọ̀ ok àwọn kan sọ pé bísínẹ́sì pọ́s pé ó yẹ kó jẹ́ ọ̀fẹ́ pé ó yẹ kó jẹ́ ọ̀fẹ́ wọ́n nítorí wípé bá kówó ìsákáǹtì mi níbi tó jókòó sí náà ló ti kó bẹ́ẹ̀ ọ gbà káàsì èmi ó sì rí àláàtì níbi tó jókòó sí náà ló ti ṣe wọ́n lọ yẹ kó jọ̀fẹ́ ni tàbí mo nídìí káàsì jẹ́ n transa eléyìí sí ọ ó yẹ kó jọ̀fẹ́ ni tá a bá sì wò dáadáa ní tòótọ́ náà ó yẹ kó jẹ́ ọ̀fẹ́ ni tá a bá wò dáadáa nípìnlẹ̀ ó yẹ kó jọ̀fẹ́ ni ìdí nìyí ìwọ àtìyàwó rẹ ẹ́ ìwọ ló nídìí cash ló nídìí cash ọ̀wà rí káàsì ìyàwó ẹ ní káàsì lọ́wọ́ ọ̀wà ní ọ̀dà ẹ̀jẹ̀ nǹkan ṣe twenty k lẹ́ nídìí ìgbà twenty k ẹ bá mi transfer twenty k yẹn sínú àkáǹtì mi kíyàwó ẹ wá sọ fún ọ wípé twenty k plus five hundred naira sọ àpò òbí léèrè pé a five hundred naira owó kí nìyẹn ẹbí twenty k ní lóko fún mi ó sì á gba twenty thousand five hundred no rìbá nìyẹn o ọ̀ sáré sọ bẹ́ẹ̀ àbí tó wá fojú mi wò ká sọ pé ìyàwó rẹ̀ yìí kan náà ó sọ transaction yẹn ó sọ díṣẹ́. So tó ń jókòó tì tó gba ṣọ́ọ̀bù tì tó ní irinṣẹ́ tó fi ń ṣe é so ọlọ́run ni ó máa ọlọ́run ni ó máa bá a sanwó ṣọ́ọ̀bù àbí. àti ìrìgbè láti fi sẹ̀rí pé òkòwò báyìí wáyé láàrin mi àti ẹ ọlọ́run ló kù á kàn mọ̀ sọ pé àmọ́ kí bá ṣe máa ń kí àfa wa pé ntọ́fà yapa ẹnu nù nígbà táwa wà ní kékeré ohun tá a máa ń gbọ́ lẹ́nu àwọn àfáà ni pé rìbá ni alájọ ń gbà ohun tá a máa ń gbọ́ wọn nù wọ́n ní rìbá ni àwọn alájọ ń gbà pé iṣẹ́ àjọ gbígbà pé sẹ́nìkan bá ń gbàjọ kò yẹ kó yọ nǹkan kan lẹ̀ fún òun wọ́n nítorí pé. ànábì lẹni àkọ́kọ́ gbajọ kọ́kọ́ gbàjọ kò sí kó fún náà ni ó kó fún ọ padà kò ní yọ kankan ok ayé wa di wípé ẹnìkan wa ọ wá ń gbàjọ rìn káàkiri rìn nlé so inú fìfo ni ó fi máa rìn káàkiri báwọn àbí bàtà rẹ̀ ń jẹ ọ̀n rà míì so ẹ kàn máa kí náà ni pé jazakumu lọ́ọ̀ kọ́yẹ́rà bẹ́ẹ̀ ṣe máa ń káàpá jazakumu lọ́ọ̀ kọ́yẹ́rà ẹ́ kò lè work sáà wà ní bùkátà sí kádàjọ ni sáà ní bùkátà sí káfowó tí ń bẹ lọ́wọ́ wa ká máa rí pamọ́ dọ́gọ́ta fẹ́ lò sáà ní bùkátà sí. Si, kówó wa kó kúrò lọ́wọ́ wa kó wà ní bank fún security àwọn nǹkan wọ̀nyí ló lọ́pọ̀ mọ́ra wọn ló fi gá sí pé tó bá gbọ́ fásiwá àfáà kan ó lè ní haramu ni ìwọ́n tó ń ṣe pọ́s tó bá gbọ́ fásiwá àfáà míì yóò sọ pé kìí ṣe haramu lọ́dọ̀ tòun o emergency pos ní orílẹ̀-èdè tiwa ń bì àsọ torílẹ̀-èdè mi o torí pé ohun tó jẹ́ làlúrí ní orílẹ̀-èdè kan ó lè má jẹ́ làlúrí lórílẹ̀-èdè mi díàpọ̀ tí nǹkan kan bá wá jẹ́ làlúrí lórílẹ̀-èdè tiwa yóò sọ àràmù tó ní í ṣe pẹ̀lú nǹkan yẹn yóò sọ di halali fáwa but lórílẹ̀-èdè mìíràn tí ò ti sí làlúrí yẹn kíní yóò sì wà nípò kíní haramu ń bẹ láwùjọ tiwa ń bíbá yìí ní ìsìn ibi tí ọkàn balẹ̀ tá a máa ń kówó pamọ́ sí kò kí ni bank ìwọ náà mọ̀ pé tó o bá kówó sílé tó o bá ti gbọ́ kẹ̀wù lóru ó ti yàgbé ara ó ti yàgbé ara so insecurity level wa ibi tí àìsí ààbò lórí dúkìá àtẹ̀mí tó dé dúró ó bí ká máa fowó sí báǹkì ordinarily ohun tó o bá ní ó yẹ kó wà pẹ̀lú rẹ nínú ilé rẹ ni anytime tó o bá ní ìdí ẹ̀ kọ́ ọmọ sí kíni kọ́ ọmọ mú kọ́ ọmọ lù ordinarily ṣùgbọ́n ó lójú ẹni tó lè máa kówó pamọ́ sínú ilé ní nàìjíríà ṣé ìwọ tí ilé rẹ ò ní fẹ́ǹsì ìwọ tí wíńdò rẹ ò ní bọ́gílárì ló kó ten thousand pamọ́ sínú ilé ìwọ náà ò ní try rẹ̀ ọmọ àwọn boys yẹn ọmọ àwọn chairman yẹn ò ní ò ní try láti láti rí wọn fín àrífín ni ó jẹ́ ẹ́. àrífín ni ó jẹ pé o sì à ń rí wàá fín ṣe ládùúgbò yìí náà òwò ní ten thousand lọ́wọ́ wa kó nulẹ̀ sábà ní kú ọjọ́ mi táwọn bá tún wá mọ́jọ́ mọ́ ten thousand o àsọọ́lẹ̀ tí wọ́n sọ fún ọ nù. So the insecurity of the country is so high. So àtìrí làlùrí nù tó ní ká kówó lọ síbo bank báńkì táwa kówó lọ yìí olówó èlé ni wọ́n ẹ̀sìn wa sì ṣe owó èlé ó ṣe léèwọ̀ àbí a sì wá bọ́ lówó èlé abáda nǹkan pọ̀ làlúrí tó sì wá lọ́hùn ni ò ní jẹ́ ká jẹ ìyà lórí pa lọ fowó pamọ́ sí wọn lọ́wọ́ torí ọlọ́run ẹ̀sìn wa kò fààyè gba wípé ká jà láìpù wa pé ká gbé ẹ̀mí wa sínú ewu ká fi dúkìá wa sínú ewu ẹ̀sìn wo ni sọ bẹ́ẹ̀ fún wa ṣùgbọ́n a ní kápá lórí security ìlú wa ìjọba tó yẹ kó provide adequate security fún wa wọ́n fail wọ́n kùnà gbogbo àwọn àlàyé wọ̀nyí ló gbọ́dọ̀ yí ẹnikẹ́ni tó bá fẹ́ máa sọ̀rọ̀ à ń gbàjọ à ń ṣe pos kò pọ́síbù kẹ́nìkan wá máa bọ́lé lójoojúmọ́ yóò wá sílé rẹ nígbà ọgbọ̀n ọwà yáa di osu oṣù ni ní jazakumullahu khaira ẹ ṣeun gba yóò sọ fún ọ pé jazakumullahu khaira tó wíhun tọ́jú ẹ̀ pamọ́ tọ́jú ẹ̀ pamọ́ òun rí nǹkan kan gbà rẹ lórí iṣẹ́ tó ń bọ́ ọ fódìdí oṣù kan tí wọ́n láàfà lòun ni bó ṣe di pé fatiwa bá tún change nìyẹn sí pé ó dà kò burú ẹ̀wà nǹkan kan kan tẹ́ ẹ̀ máa fún wọn lọ́wọ́ á di pé ṣé àkọ́kọ́ àkọ́kọ́ dá nìkan máa gẹ́ ti alájọ bá a ti gbọ́ ariwo àwọn fatiwa pé aráàmù ni alájọ ń gbà mọ́nù ẹni tí ń gbé ní àkànrán irú ọkùnrin yìí ìbákan náà ló ń gbé ọlọ́ǹda àwọn kan tún ń gbé níbi tó tún ju ọlọ́ǹda lọ tó tún tẹ́ pé ọkọ̀ tún títí tún lọ bẹ́ẹ̀ ni kí wọ́n tó láwọn ó dé báńkì báńkì tó fẹ́ súnmọ́ wọn jù ọlọ́ṣogbo ló wà owó ọkọ̀ tí wọ́n wọ̀ lọ tí wọ́n wọ̀ bọ̀ káwárẹ́ nìkan tó ní fọkànbalẹ̀ kó ọwọ́ rẹ wá wọ́n bọ̀ sọ di wọ́n bọ̀ transfer sínú àkáǹtì rẹ sọ pé ewu adúrú owó òun o ti shift ẹ̀ sọ́run tiẹ̀ nu olókùn tí ó mọ̀ bá yí bó o kò lè lọ́wọ́ tán tó transfer owó sí ọ tí àwọn alága tí wọ́n dé tí wọ́n ní kó gbẹ̀ka fún àwọn sọ pé kò kàn án mọ́ kò lè padà wàá bọ́ pé alàgbà owó tẹ kó fóun àwọn alága ti gbà á. security guarantee ti ń bẹ ti ń bẹ lọ́rùn ẹni tó ń gba ti ń ṣerú bísẹ̀sì bẹ́ẹ̀ ó lágbára ju lẹ́bù garanti yẹn ó lágbára ju iye tí ẹ̀ ń fún lórí ẹ̀ lọ. tẹ́lẹ̀ mi ò yára pé owó òun gbọ́dọ̀ pé ni kí ló kàn pẹ̀lú alága ṣé òun joyè ni. so ẹ má jà sáré máa pe àwọn nǹkan wọ̀nyí ní haram ọlá pé ìwọ ń gbé ní wòròdù ọkàn rinṣẹ̀ access bank ó rinṣẹ̀ dé zenith bank ni ro tàwọn tí ń gbé lákànná àwọn èèyàn ń gbé ní àbà táwọn náà níbi transaction wọ̀nyẹn ro tí wọ́n mọ̀ kó tó mọ̀ gbé fatiwa pé gbogbo ẹ̀ it is haram after all kò sí mẹ́sùn kan báyìí lórí ẹ̀ tó fi pè ní haram ju wípé ìṣèhádì náà ni. o ṣàkitiyan ni pé ipò wo ló yẹ kí kinní yìí wà ipò wo ló yẹ kó wà ó ní akitiyan ló ṣe kì í ṣe pé òmùnásù kan wá gbòógì lórí rẹ̀ tọ alọ́fíwá sì kò ń dáadáa ọ̀rọ̀ kejì lórí ok ẹ jẹ́ ká tẹ̀wájú four four four ani aisha. قالت سئل رسول الله صلى الله عليه وسلم عن البتع فقال كل شراب أسكر فهو حرام حديث 444 لا ọ̀dọ̀ Aisha radiyallahu anha kọ́ọ̀láti ó sọ pé su'ila rasulullahi sallallahu alayhi wa sallam wọ́n bi òjíṣẹ́ Allahu léèrè anilebiti nípa ọtí tí wọ́n fi oyin ṣe ọtí tí wọ́n bá fi oyin ṣe òun náà ló kọ lọ́tọ̀ wọ́n máa ń pè ní bitin oyin ni wọ́n fi ṣe oyin tí aláwo sọ pé ìwòsàn wà ń bẹ fún ọmọnìyàn ok ayé sì wá sọ ọtí wọ́n sọ oyin di kíni wọ́n sọ di ọtí wọ́n wá bànẹ́bì léèrè bànẹ́bì ní kúlù ṣàrọ́ bin askar gbogbo nǹkan mímu tó múyàn ń ríra fàhùwà àrọ́ mún èèwọ̀ ni. gbogbo nǹkan mímu tó múyàn hùn rírà haramu ni tọ fọ́múlà tá a fi máa dá ọtí mọ̀ nù fọ́múlà tá a máa fi dá ọtí mọ̀ nìyẹn kí lẹ máa pe ọtí tẹ́ máa fi ọ̀gẹ̀dẹ̀ ṣe ọtí tẹ́ máa fi ọ̀gẹ̀dẹ̀ ṣe ẹ́ àgàdàgídí ọ̀gẹ̀dẹ̀ tá à ń jẹun wọn a máa fi pọn ọtí ló fi já sí pé nígbà táwọn èèyàn ń pariwo pé aráàmù lẹ fi yọnu aráàmù lẹ fi yọnu tá a bi wọ́n léèrè pé kí ló sọ di aráàmù wọ́n ní múyàn hun ríra ni kò sí ìhùn ríra níbi ẹ fi yọnu tí ìhùn ríra bá wà ń bẹ ó ti di haramu tí ìhùn ríra bá wà ń bẹ ó ṣe kí ni ó ti di. a i negotiate yẹ fọ́múlà tí wọ́n gbé kalẹ̀ láti mọ̀ pé ọtí ni nǹkan ò ní pé kó o mú ta gẹ̀ẹ́gẹ̀ẹ́ kó o máa sọ̀sọ́kùsọ lẹ́nu kó o rí kòtò kó o pè ní kó tàbí kó o rí àpáta kó o pè ní kòtò kó o rí tírélà bọ̀ lọ́ọ̀kan kó o ní ìwọ ọmọ rí ohun tí ń pè ní ìhun rírà nù àwa tí ìrì sáǹpù kan rí láyé fẹ́nìkan lu ẹ fi yọnu o ọwọ́ àríbàǹfò ẹ̀ ti rí kó mu jáde o. orí nǹkan tí nínú nǹkan tí wọ́n gbé tẹ́fí ń sọ tẹ́fí ń tako adìẹ nínú wọ́n ní múyàn hó ríra nígbà míì bẹ tó ga sí wípé àìsàn míì èèyàn lè mọ̀ mọ̀ bí ṣe máa ń ṣèyàn tí ò bá ti ṣe rí tó bá hún ríra rí ọmọ ìtumọ̀ ìhún ríra bóyá àìsí ọ rí i pé kó o hún ríra rí ló fi ń sọ pé torí pé nìkan mẹ́fi yọnu ọ wá jókòó bóyá olóhùn lè nàrú mọ́ ẹ ọ fẹ̀yìn nílẹ̀ bóyá wàá bì bóyá wàá lọ tọ̀ bóyá wàá lọ ṣègbọ̀nsẹ̀ kíákíá lófin sọ pé ìyẹn ń ríra ìyẹn kọ́ ni wọ́n ń pè ní ìhùn ríra ọjà lára nù oògùn máa ń jáàyàn lára nígbà míì láàrin pé oògùn já ọ lára àti pé ń ríra láàrin méjèèjì àti pé ìwọ fún ara rẹ Eh, òun ń ríra lọ́wọ́ ṣé ẹ̀ ga sí pé òun ń ríra lọ́wọ́ kọ́ ọ mọ́mọ́dàtọ̀ láàrin pé nǹkan jáyàn lára àti pé yàn ń ríra ó ń bẹ nínú oògùn òyìnbó tí yóò tó lò tán tí ó jẹ́ lára kódà ṣé e mọ́ oògùn malaria mo ní oògùn malaria kan tí mo máa ń lò àtẹ́kùíkì eh, ni. ọ gbọ́dọ̀ try ẹ̀ láì tí ì jẹun ọ gbọ́dọ̀ try atekwiki atekwiki ló kọ malaria yẹn four tablet ló wà ń four kìíní báyìí ló wà ó lo méjì lákọ̀ọ́kọ́ ó tún á ní after twenty four hours tọ́ ọ bá lò láì tí jẹun ọ kábàámọ̀. kódà díẹ̀ ló fi ń oògùn jáyàn la nìyẹn kì í ṣe pé oògùn ríra. ó ẹ aṣọ kọkọ àdìsí kan síwájú tí tó ń sọ pé mọ̀ kọ́ mọ́ràlẹ̀ ákílà ohun tó da ọpọlọ láàmú. ṣé ọpọlọ ò fẹ́ dàrú ni ìyẹn rí rélùwéè tó pè mọ́rí wá. àbí kó kó kó kó rọmọ rẹ̀ kó ọmọ níjọba bàbá rẹ̀ onóòsìn bàbá rẹ òun. èhùn rírà ní ń pè yín òun ìyẹn ṣe pé ògùn jàlá. sóògùn jàlánu ni àbòhún rírà. sọrí ń tọ́ba fẹnu ẹ sọ ó dúró dé iwájú ọlọ́run kíyàn ṣe kọ́kọ́ lọ lẹ́kọ̀ọ́ wípé máa pe nǹkan ní haramu olóore. torí pé lẹ́yìn àràmù kò sí nǹkan kan mímọ́ tó lè pè é àràmù ní fáínà pé nǹkan jẹ́ ntọ́lọ́wọ́n bá bínú sí àràmù ní fáínà rẹ̀. Hadith 445. عن ابن عباس رضي الله عنهما قال بلغ عمر ابن الخطاب أن فلانا باع خمرا فقال قاتل الله فلانا alamu ya alamu anna rasulallahi sallallahu alayhi wa sallam qala qatala allahu li yahuda hurimati alayhim ashuhum fajamaluha fabauha hadith 445 àníbùnú abbas radiyallahu anhuma látọ̀dọ̀ ọmọ abaz kí Allah yọ́nú sáà méjèèjì kọ́ọ́l ó sọ pé balaga umara ibn al-khattab ó dé tí umaru umaru gbọ́ pé anna fulana bá a khamuro pé lágbájá kan ó ta ọtí òun ò mú ọtí tiẹ̀ o ṣùgbọ́n ṣe kí ni ó ń ta ọtí. umaru sọ pé kọ̀ọ̀tàlọ́lọ́hùn fúlànà kí aláwo ṣẹ́bilé lágbájá náà kí aláwo kó lágbájá náà alamu ya alam ṣé lágbájá yẹn ṣé kò mọ̀ ni anna rasulallah sallallahu alayhi wa sallam kọlu ṣé lágbájá yẹn ò mọ̀ ibi sọ pé. kọ̀ọ̀tàlọ̀ lọ́hù wàlẹ̀ yahud kọ̀mọ̀pá nàbì sọ pé kọ́lọ̀ wọn bó bínú sí àwọn yehudi kí ni huri ṣe húrì mọ́tí àléhìm àṣòhùn ọlọ́run bá ṣe ọlọ́run bá ṣe ọ̀rá ẹran ọ̀rá inú ẹran ẹ ó ṣe léwọ̀ fún wọn fàjámàlúwà nọ́mbà prósẹ́sì ọ̀rá wọn wọ́n bá yọ wọ́n sọ di kándù wọ́n lè sọ di kandu wọ́n lè sọ di nǹkan míì fàbá ń wá ní bá ń tà. ọ̀rá ẹran ọlọ́run ṣe léwọ̀ fún àwọn yẹ̀wúdí ó ṣe lẹ́tọ̀ọ́ fáwa pé a lè jẹ ọ̀rẹ́ ẹran àmọ́ àwọn wọ́n dá ọ̀ràn kan tọ́lọ́wọ́ bá fi ṣe ọ̀rá ẹran ara ẹran ó ṣe léwọ̀ fáwọn tòtẹ́ bá ti pẹran ọ̀rá ara rẹ̀ wọ́n á yọ kúrò ńbẹ̀ wọn gbọ́dọ̀ jẹ mọ́ ẹran wọn á wò pé àdúrò ọ̀rá yìí ṣé yà máa wéèsì ni àwọn ka ẹ ẹ àwọn lè àwọn lè sọ́ di nǹkan míì lọ́ba di pé wọ́n bá ń yọ wọ́n bá ti wá yọ tán wọ́n wà process yẹ wọ́n lè wọ́n lè wọ́n lè fi ṣe kandu wọ́n lè fi ṣe nǹkan míì lọ́ba di nǹkan tí wọ́n ń tà wọ́n lọ́ba bínú sí wọn pé òun bá òun ti bá ti ní kẹ́ ẹ jẹ ẹ gbọ́dọ̀ máa tà á òun ti bá sọ pé ẹ gbọ́dọ̀ jẹ ẹ gbọ́dọ̀ mu ọ gbọ́dọ̀ ṣe ọ gbọ́dọ̀ tà á ti tí ò mutí tí ń ta ọtí ó ń wà bínú ọlọ́run ni ọlọ́tí owó náà lè wá sí o mu ọtí ṣùgbọ́n ó ṣí ṣọ́ọ̀bù ọtí tí ń ta ọtí. awúsá ẹ má wá bínú ọlọ́run ẹ jẹ kọ̀ǹkọ̀ ẹ sì ń ta kọ̀ǹkọ̀ fún yorùbá. lọ́jọ́ kan awúsá kan wá kírun bì ó ń ta kọ̀ǹkọ̀ ó gbé síbẹ̀ o nígbà tó kírun tán èmi wà níta ń bá sálámọ̀ sí sàlámù àlékún o ó sì dá mi lóhùn mo ní kí ni eléyìí ó ní kọ̀ǹkọ̀ ni ó ní ṣé wọ́n fẹ́ ra ni mo lẹ́mi ò ra mo ní ìtẹ́mi fẹ́ bì wọlé ni pé ṣé wọ́n máa jẹ kọ̀ǹkọ̀ ṣé ìran yín máa jẹ kọ̀ǹkọ̀ ọkàn mọ́ mi lójú ni ọkàn mọ́ mi lójú ló lọ <laughs> pé léyìí fẹ́ da bísínẹ́sì rúre o haúsá ò ní jẹ kọ̀ǹkọ̀ wọ́n sì ń gbé kọ̀ọ̀kọ̀ wá sílẹ̀ yorùbá wọ́n fi ń ṣe bísínẹ́sì fún wa nípa àwọn ti kàánú àdìsí pé ànábì ó ṣe jíjẹ kọ̀ǹkọ̀ ó ṣe léèwọ̀ sẹ́yìn ọmọ yorùbá ń gbọ́ ẹ̀yin dẹ́yẹ̀ lè má jẹ kọ̀ǹkọ̀ tẹ́ ẹ má yí ní ayé ẹ̀gúsí ó yí kọ́ńkọ̀ lẹ́gùsí. ohun tí ẹ̀sìn bá ti ṣe léwọ̀ fún wa pé a gbọ́dọ̀ jẹ a gbọ́dọ̀ tà á. ní ìsìn ẹ̀yẹn wo bí ejò ejò a gbọ́dọ̀ jẹ kọ́ ọ bá jọ dẹ kọ́ ọ máa pejò. kọ́ wa máa tà fáwọn ẹ̀kẹ́ máa jẹ́ òun wá bínú ọlọ́run òun fún àwọn èèyàn ní tọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ tó gìṣẹ́ ṣe léèwọ̀ òun fún wọn jẹ ìwọ ò lè jẹ́ directly ọwá ń jẹ́ indirectly owó rẹ̀ ló fi ṣayé ó ti ń jẹ́ náà nù. a ti parí àdìsí lórí nǹkan mímu according to umudatul akam ok ó wá ku tíra àwọn aṣọ ọ̀rọ̀ nípa aṣọ tá à ń wọ̀. Hadith Ani عن ibn al الخطاب قال قال رسول الله صلى الله عليه وسلم لا تلبسوا الحرير فإنه من لبسه في الدنيا لم يلبسه في الآخرة لا تيودو مرو ọmọ kí aláwọ̀ yọ́nú sí àwọn méjèèjì ó sọ pé òbíṣẹ́ aláwọ̀ sọ pé látẹ́líbàṣú àlẹ́hàrír ẹ má wọ sílíkì o ẹ má wọ aṣọ àlárì. fàyínà woman labisa òfin dúníyà torí pé dájúdájú ẹni tó bá wọ aṣọ àlárì nílé ayé lámúyẹ̀lì bá sì òfèlè àkìrọ̀ kò ní í wọ̀ lọ́rùn o. kò ní í wọ̀ lọ́rùn aṣọ àlárì kò tiẹ̀ wulẹ̀ wílẹ̀ fún àwa tálíkà kò wílẹ̀ fún wa tí ọ̀bàgá sí pé yẹn bá ń rí owó nàìjíríà kó jẹ kò ní sọ pé àlárì lókù wọn mọ wọ̀ sọ́run. ṣùgbọ́n lọ́ọ́ mọ̀ torí bó olówó lónìí o lè di olówó lọ́la kọ́mọ́dì pé ọ àsọ pé ọmọ pé aráàmù ní sílíkì sílíkì ní ń pè ní àríwò yorùbá ń pè ní àlàárì. a gbọ́dọ̀ wọ nílé ayé o ká lè bá lè wọ̀ ní ọ̀run ṣẹ́rí gbogbo ìgbà tá a bá kọ́kọ́ sì ti là káyìn ṣáájú ẹ̀rí ìyẹn ó sì nà o gbogbo ìgbà tá a bá kọ́kọ́ ti ká sí pé làákàyè tiwa ó ní àkọ́kọ́ kásẹ̀wá máa wá ẹ̀rí fún un ìyẹn ó sì nà ìyẹn lè mọ̀ wò wípé aṣọ àlárì aṣọ yẹn nínú aṣọ tó dá sí pé o ò lè wọ̀ ooru ó mú ọ o ò lè wọ̀ ọ́ òtútù ó mú ọ lọ́wà ọlọ́run ṣe àṣepé sẹ́sà sọ àlàyé lára kìí sasọ tí èèyàn máa wọ̀ tí èèyàn sọ pé ooru ó mú o kò sí bó ṣe fẹ́ wọ̀ tó rú máa mú ọ bóòrùn bá ń ran ná báyìí kò lè níwọ lára bó tútù bá mú kọjá ẹnu àlà kò lè jẹ́ nira fún ọ àmẹ́sì sọ pé àgbọ̀dọ̀ sí kíni ọlọ́run àgbọ̀dọ̀ wọ̀ ọ́ torí pé ó mọ kọ́ọ̀sì gáà aṣọ olówó ńlá ni kọ́ máa ga sí pé àwọn olówó àríwá nìkan ni wọ́n máa wọ aṣọ sílíkì àwọn lọ́balọ́ba nìkan ni wọ́n máa wọ sílíkì ẹ́ kí ni ẹ máa pè sílíkì náà ni mo pè sílíkì mo pè sílíkì nǹkan náà lájọ ń wí so ẹ̀sìn ìwulẹ̀ wá sí léèwọ̀ fún gbogbo wa. Hadith four four seven An Abdulrahman ibnu Abi Layla annahum kanu inda Hudhaifa fastasqa fasaqahu majusi falamma wada alikọda fi رماه به وقال لولا أني نهيته غير مرة ولا مرتين كأنه يقول لم أفعل هذا ولكني سمعت النبي صلى الله عليه وسلم يقول لا تلبسوا الحرير ولا الديباج ولا تشربوا في آنية الذهب والفضة ولا تأكلوا في صحافها فإنها لهم في الدنيا ولنا في الآخرة láti ọ̀dọ̀ abdulrahman ọmọ Baba Layla, anahum kanu inda uzaifa gbogbo wọn wọn wà ní ọ̀dọ̀ uzaifa fàṣẹ́síkọ́ uzaifa wá béèrè fún omi pé mo mo nídìí omi ẹ fún mi lómi fásakọ́hù mọ̀júúsí mọ̀júúsí kan tó wà ní ìtòsí wọn ọwọ́ bá bu omi wá. fàlámà wọ́dàn àlìkọ́dà fìyẹ́dì nígbà tí mọ̀júsì wá gbé ife omi yẹn tó gbélé Uzaifa lọ́wọ́ rọ̀mọ́ òbíhì Uzaifa ló bá ju ife omi àti omi yẹn ó bá jù nù ó ju ife omi yẹn tòun ti ń bẹ nínú ẹ ó jù nù wàkọ́ si ó sì sọ pé láwùlá àní nàháìtuhu gáyìrá amárò wàlá amárò tẹ̀yìn a ṣé mo ti kìlọ̀ fún ọ tí ò mọ lẹ́ẹ̀kan tí ò mọ lẹ́ẹ̀mejì pé kó o mọ̀ fi ife yìí gbé omi fún mi mọ́. ka anahu yekun ó dàbí ẹni pé Huzaifa sọ pé lámù àfọ̀n alùhàdà èmi ò sàdédé ṣe tí mo ṣe yìí o ọkùnrin ni ìgbọ́ràn o mo ti kìlọ̀ fún tí ò mọ lẹ́ẹ̀kan tí ò mọ lẹ́ẹ̀mejì pé kó má gbé ìfi omi yìí kó má fi bomi fún mi mọ́ wàlákìn ní ṣùgbọ́n èmi o tí mo ṣe tí mo ṣe yìí mo gbọ́ ànẹ́bì sallallahu alayhi wa sallam tó ń sọ pé látẹ́líbà súwà lè harir ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́dọ̀ wọ aṣọ àlárì wàlá dìbàj ẹ sì gbọ́dọ̀ wọ sílíkì fẹ́lẹ́fẹ́lẹ́ náà pé ń dìbàj. ẹ gbọ́dọ̀ wọ o ìran kan nù ran harir náà ni dìbàj òun tó wá máa wà láìta ní tiẹ̀ ọmọ fẹ́lẹ́ dáadáa wàlá àtẹ́sírọ́bù fìhà ní àti záàdì wà lẹ́fẹ̀dọ̀ ẹ sì gbọ́dọ̀ fi igbá góòlù àti igbá sílífà igbá wúrà àti fàdákà ẹ gbọ́dọ̀ fi mu mi wọ́n wá lọ gbé igbá sílífà bàbá mi àbí fàdákà pé kí n fi mu omi ṣé n ti sọ fún ọ pé kọ́ má fi mu omi fún mọ́ni mo ti sọ fún ọ pé kó má fi gbomi fún mi mọ́ wàlẹ́ àtàkùlù fi ṣe àpìyà ẹ ẹ sì gbọ́dọ̀ fi jẹun abọ́ abọ́ góòlù ni o abọ́ sílífà ni o ẹ ẹ gbọ́dọ̀ fi jẹun fàyínà hàlà òun fi dún níyà sẹ́ẹ̀rí gbogbo aṣọ sílíkì yẹn dìbàjì yẹn kọ́ọ̀pù góòlù kọ́ọ̀pù sílífà abọ́ góòlù abọ́ sílífà fàyínà hàlà òun fi dún níyà àwọn kèfèrí ni wọ́n nìyẹn láyé wàhálà náà fèlè àkìrọ̀ ọ̀run làwọn ò tó lu tiwa ọ̀run làwọn ò tó lu tiwa sọ̀rọ̀ pé bọ́rọ̀ ọtí náà ti rí náà nù kèfèrí ló ní ọtí láyé ọtí ń bẹ fáwa náà lọ́rùn tá a mú mọ́kànjú mu ọtí láyé tó ọtí bá bàbà. eferi yóò sọ tí ti ilé ayé tọ́lọ̀ ń ṣe léèwọ̀ yóò sọ dẹ̀tọ̀ ilé ayé ọtí sì wulẹ̀ wà lọ́rùn bó tilẹ̀ ga sí gbogbo tí ń bẹ lọ́rùn náà ní ń bẹ láyé ṣùgbọ́n kò kọ̀m̀pì àmọ́ra wọn kò ṣeé kọ̀m̀pì àmọ́ra wọn ọtí ti ni ọtí ìtọ̀run kì í dọ̀pọ̀lọ láàmú. so tí ẹ má bá kèfèrí kọ̀mpìtì pẹ̀lú ìran aṣọ tí wọ́n ń wọ̀ ẹ má bá wọn kọ̀mpìtì pẹ̀lú ẹ̀. ohun tó máa ń bá ṣe léwọ̀ fún wa láyé nínú jíjẹ nínú nǹkan mímu èyí tó jẹ́ ẹ̀tọ́ rẹ̀ ń bẹ ní ọ̀run tó o ti wá jẹ láyé sórí àpèjúwe rẹ àpèjúwe rẹ Ọ dàbí ẹni tí tó ń jẹ ṣúgà tó ń rọ ṣúgà dákun ó wá jẹ́ dé kan ọ wà ní nílé jẹ ṣúgà mọ́ láyé tí èkú láyé ọ jẹ ṣúgà dé kan ẹ́ wọ́n á padà sọ fún ọ pé tó bá ní àlàáfíà ara rẹ̀ lò ó má fẹnu kan ṣúgà mọ́ bọ̀dìwọ́tò ọ̀kan gúgẹ ṣúgà láyé. ọmọ jẹ lọ sí èkú ni tó ń jẹ níwọ̀n níwọ̀n lọ sí èkú tiẹ̀ ni mú kan nu méjèèjì tẹ́ ẹ má kiri àwọn ajánásì wọ́n tún ní tẹ́ ẹ má obìnrin náà gan pé o ò ní rí nǹkan kan wà mọ́ nílé ta wà. bí àwọn àwọn tí wọ́n máa ń lo àwọn oògùn tí wọ́n ń polówó lórí social media lónìí ah oògùn alẹ́ ni o tó bá ti lọ sórí Facebook báyìí wọ́n ní no more one minute no more two minutes no more three minutes ẹlòmíì àmọ́ sọ pé wà á ti sísá wa kò ní rí ọ wà á ti èrò tí èrè bàwọ náà ọ wà ọkọ̀ fún sísá wa. ò ní rírò ò ní lè wà mọ́ ẹ wọ ọkùnrin kan lábùjá tí wọ́n ló kú sórí obìnrin ó ti ń lọ bí ọdún méjì o ọlọmọ làbújá tọ́ba ti á làbújá ó ti wá ní oògùn àwọn alẹ́kẹ́ mọ́ táwọn so ó ti yá lọ bá àwọn àwọn tí ì rẹ̀ bọ̀rọ̀ àwọn olóṣó. wọ́n wá lọ́kùnrin òkú mọ́júmọ́. news gbé nígbà tí wọ́n wá ń ṣèwádìí pé olóṣòwò sọ pé nǹkan ló ń pa pé n tó mọ̀ ló pa ó ní tó mọ̀ ó ní tó mọ̀ kí ni tó mọ̀ ló pa ó ní ẹ wò ó ló fi lo kínní ó ló yẹ kó lo lo mẹ́jọ. <laughs> wọ́n fẹ́ lo owó ẹ̀tàn lára olóṣó ni òkú rẹ̀ ni wọ́n bá láàárọ̀ òkú rẹ̀ má para rẹ̀ pẹ̀lú one man normal one minute má para rẹ̀ ọba para rẹ̀ ẹlòmíín ní ọmọ lóbìnrin yẹn lọ òun ó lò ó yóò lò pẹ́. <laughs> má para rẹ o tó bá tiẹ̀ tó bá rí ewé àtẹ̀gbò tó lè mu kára fi máa jí pépé yìí ó sì ń dáa ṣẹ́rẹ́ àwọn tí ń tógun ó yẹ kíjọba orí sí wọn o wọ́n ń pa ìyáláyà irọ́ ìyáláyà irọ́ wọ́n ń pa wọ́n sọ pé ábà ni wọ́n ní kò sí kẹ́míkà ń bẹ irọ́ ni wọ́n ń pa o irọ́ ni wọ́n ń pa kódà wàláì ẹnìkan nu wọn ó kọ̀ǹfẹ́sì fẹ́mi wípé irọ́ làwọn ń pa. kódà àwọn àgbo tí wọ́n ń tà táwọn bá táwọn bá tún ń tàgbo ṣọ́ra fún o àgbo tó bá lò fún alẹ́ mọ̀ ń dààmú fún ara rẹ kó ṣe fún ara rẹ ni o. àwọn tí ń ta àgbo alẹ́ náà wọ́n ń po kẹ́míkà mọ́ ọ wọ́n ń po kẹ́míkà wọ́n ń pò ó mọ́ ẹ́. ẹ́. àgárànsì kan tún sọ̀rọ̀ níbi àìmọ̀ gbọ́ o ọlọ́run gbọ́ prógámù kan ní last week lórí rédíò ẹni yẹn ra lé fifty naira ó ra lé fifty naira odidi ọ̀sẹ̀ kan lábẹ́ èrè òfin rọ̀. ọ́n ni wọ́n padà sọ pírẹ́sọ̀ fún ọdún kẹjọ lẹ́yìn pírẹ́sọ̀ kò lè ṣe nǹkan re. okay. ẹlẹ́yà mọ́ kọ̀ǹpilẹ̀ pé kò tó okay. ṣé ń gbọ́ ṣé ń gbọ́ bí wọ́n ṣe ń sọ ìwé ẹlẹ́yà náà tó ń kọ̀ǹpilẹ̀ pé àfáà. máa dáre o aláwọ̀ sànú wa o. ẹlẹ́yà tó ń kọ̀ǹpilẹ̀ pẹ́ kí wò tó tọ́lọ́ ọba ọ̀pọ̀ ẹ̀ ra lé tọ́wọ́ á di pé ọwọ́ di gbagidi síbẹ̀. Si tó gapa síbẹ̀ sẹ́lẹ̀ àgàn òní tí ò ní sákò ńlé yóò dọ́ọ́dọ́ wàhálà ayé rẹ nu pé o ti bá dójú ẹ̀ kọ́ ọmọ bá yí. sẹ́rí ẹgbẹ́ nsọ́bí tá a ti ní tá a ti ń kọ̀mìtì ẹ̀rọ lórí ọ̀rọ̀ yìí ibi tá a ti ń kọ̀mítì ẹ̀rọ lórí ọ̀rọ̀ yìí tá a bá lọ túnbẹ̀ ṣe àwọn èèyàn mọ̀ para wọn àwọn èèyàn mọ̀ hanra wọn léèmọ̀ in the name of sex number one ni wípé ìwọ tí èèmù omi tó tó lójúmọ́ tó ń lu alẹ́ ọ̀fẹ́ para rẹ ni. ìwọ tí o mọ mu omi tó yẹ kó o máa mu ẹlòmíì lójúmọ́ ó fi yé sí ní o ẹlòmíì kì í mu ju ti fi ọwọ tayọ kan lọ lójúmọ́. alẹ́ tó o lò tí o bá bá omi tó tó lára rẹ iṣẹ́kíṣẹ́ náà ni ó ṣe. nọ́mbà two olóúnjẹ tá à ń jẹ. ẹlòmíì oúnjẹ tí ń jẹ gangan fún ara rẹ̀ oúnjẹ tí ò fún lálàáfíà ni. oúnjẹ ẹlòmíì lójúmọ́ ni kò lè má jẹ bread and minerals ni kò lè má jẹ òun rọ́ṣẹ́ nínú ọ̀bùdá lójoojúmọ́ o sì yé lu alé wọn kéde ikú rẹ̀ ó para rẹ̀ ó para rẹ̀ mo ti sọ rí ngbà kan wípé ẹ lọ rọ́pò ẹ lọ fi àwọn jíńjà gálíìkì áyù ẹ jẹ́ kó mọ̀ ọ́ nínú oúnjẹ tẹ́ ẹ máa jẹ jíńjà gálíìkì ayù owó rẹ̀ ọ̀wọ́n wọ́n ń ṣe páúdà rẹ̀ tó bá fẹ́ ra páúdà rẹ̀ àwọn tí ń ta prophetic medicine tí wọ́n tún ní ìtìjú ti àwọn tí wọ́n ń ta tiwọn lóje lọ àwọn tí wọ́n ń ta tiwọn lóje o wọ́n ń lọ nǹkan kí nǹkan mọ kó lè bá a lè pọ̀ àwọn tí ń ta prophetic medicine yẹn tí wọ́n tún ní ìtì díẹ̀ ètò wa ní ìtì lè tọ́ bá ti fún ara rẹ̀ gòtìyé ẹ máa mu omi tó ẹ máa mu omi ẹ máa mu omi dáadáa ẹ sì máa jẹ áyù gálíìkì àti tùmẹ́ríìkì kódà tẹ bá fẹ́ jẹ pàápàá jùlọ tẹ bá fẹ́ jẹ èso èyí tó dáa jù ni pé kẹ́ ẹ máa blend èso yín pẹ̀lú àwọn gálíìkì àwọn áyù àwọn. Eh, atalẹ̀ funfun ìyẹn sara lóore ju kó o máa ra oògùn alẹ́ lọ tó bá tí a tún afẹ́ ra oògùn alẹ́ mọ́ ra tébúlẹ́ẹ̀tì tó o bá fẹ́ rà á ìfàtọ̀ tó o bá tiẹ̀ nídìí ẹ̀ àgbo ni kò jẹ́ ó jẹ́ sọ̀rọ̀ fàgbo omi wulẹ̀ lòun omi ni so omi tó o mu tẹ́tẹ́lẹ̀ o mu turu àgbo òun àti èròjà tí ó rò pọ̀ mọ́ omi yẹn ìyẹn fún wa lálàáfíà ju kó o máa lọ lu alẹ́ lọ so ohun tí ń ṣẹlẹ̀ là ń sọ fún ọ wọlé má gbọ́ròyìn kíyàn lu alẹ́ tán kárẹ̀ sì mọ́ wálẹ̀ kó sì lé síbẹ̀ ẹ̀mí ò bọ̀ ọ́ ẹ̀mí ò bọ̀ ọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ló wà ní ìwọ̀ntúnwọ̀nsì ìwọ̀ntúnwọ̀nsì ló wà. mú sùúrù ṣeṣe àlìjẹ́nà kò fi wà àlìjẹ́nà sọ ti yọ. Ah, Allahu akbar èyí tó o bá mọ̀ ẹ́ jẹ́ nù gbádùn ọ jẹ́ beyond the limit kò sì ní í fa àìlera bọ́ ọ ohunkóhun fọ́yẹ́ kó ń jẹ ló mọ̀ ọ́n jẹ àwọn kan ń bẹnu tí wọ́n bá fẹ́ jẹ mo dá wọn mọ̀ kúlà tí wọ́n gbé wájú ẹ̀ bí jàmọ́ lọ́ fẹ́ jẹun ni. so ohun tí ń jẹ́ jíjẹ mímu ohun tí ń jẹ́ ìbálòrun ìfẹ́ èyí tó lálàáfíà jùlọ ń bẹ tí èrè èèyàn lórí ẹ̀ àlùjànnà ló wà. má wàá hàn ẹ léèmọ̀ má hàn ẹ o. in fact èmi ò tí ì mọ ògùn pé tó bá lè gba gidi sí ọ̀rọ̀ mọ́ ògùn wo nìyẹn ó lò sí mi ò tí ì mọ̀ a sọ fún ọ pé tètè má lọ sí usage ni àwọn ni wọ́n mọ tó lè ṣe sí. Si wàláì ó ń bẹnu àwọn tí ń ṣàgbo kí wọn bẹ̀rù ọlọ́run o a gbọ́dọ̀ wà kíáfù pẹ̀lú àwọn alágbo o a gbọ́dọ̀ wà kíáfù pẹ̀lú wọn ẹnìkan máa ń ṣe àgbo kan mo fọkàn bò láti rí so àgbo yẹn ó máa fún mi gẹ́gẹ́ bí àfa gẹ́gẹ́ bí àfa rẹ̀ ti máa fún mi tí má ti wá lu àgbo yẹn ní wà á máa sùn ní sàmọ̀ sùn ni so nítorí ọmọ jẹ́ kí n máa lu àgbo yẹn ńgbà yẹn ni wípé mo máa da sísítẹ́ẹ̀mù ẹ̀ sísítẹ́ẹ̀mù ara mi mo máa ń dàrú pẹ̀lú iṣẹ́ àsìkò tó yẹ kí n fi sùn ní fi ṣiṣẹ́ ara àmọ́ gbóná lọ́sàn nígbà fẹ́ sùn by force ìwà nírònú yẹn sùn lọ́wọ́ ni à àgbo kan bẹ tí mo lè máa lo tí mo lè máa lò lọ́ba fún mi lágbo nígbà tí a mu síbí kan péré síbí kan péré ni o a ń sùn dálẹ́ ni lẹ́nu kí nǹkan máa jí kí n lọ́ máa kírun kí n jí kí n jẹun mi ò ní lè ṣe nǹkan kan mí mọ́. wọ́n á wọ́n wá ní tí tóorun yẹn bá ti wá pọ̀ jù màá ṣe wá fi àdìẹnu kọ̀ǹtró rẹ̀ pé kó bá mi pírẹ́sì oorun yẹn mo wá pè kọ́ mi lágbo yìí mo fẹ́ mọ̀ ara ń fún mi èmi ò sọ yẹ bọ́ta o so kọ́ mi lágbo mo fẹ́ mọ̀ lọ́ba kọ́ mi bí ewé bí oríṣi bíi mẹ́rin náà ni nígbà tí ó nígbà tí a sọ di final final lọ́ba ní tí n bá fẹ́ ṣe bíi twenty five litres filon five ṣásẹ́ẹ̀tì méjì onífìsì ẹ mọ́ sẹ́gbẹ̀ẹ́ filon five. Man, ah. Yusuf Ilofef ń bẹ nínú kinní yìí kìí ṣe gbòógì lásán bí mo ṣe sọ pẹ̀lú àgbo ló ti ń pè kò pé lóògùn òyìnbó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbo míì bí wọ́n ṣe ń ṣenu o so tó bá mu àgbo mọ́ kíyèsí àlàáfíà rẹ o. So, ayé ti dojúrú kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí o nípìlẹ̀ ọ̀tọ̀ làgbo ọ̀tọ̀ ni oògùn kẹ́míkà ẹ wá ń da méjèèjì pọ̀ mọ́ra wọn kó lè ṣe iṣẹ́ burúkú lára ènìyàn kò dáa bẹ́ẹ̀ o ẹ bẹ̀rù ọlọ́run kò dáa bẹ́ẹ̀ o kò dáa bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ mi ṣe stop àgbo o láti gbà náà bá ti mú báyìí mi ò ní gbádùn títí lè òbí su n ò ní gbádùn ara mi tí n bá ń jẹ lọ́wọ́ gan-an èyí tó díjú jẹun ni. àṣé pilon fáìfù ni mò ń dá àjẹ tí n mọ̀ èmi tí n fọwọ́ ara mi ra pilon fáìfù rí oṣù wa bá mi kó sínú àgbo. Hadith four for it. Uh, hmm. sẹ́rí ẹ̀ mọ problem tá a rí ọlọ́run jẹ́ kó rí wo sùn wọ̀n ìjọba lórí wa ìjọba lórí wa ní àwọn orílẹ̀-èdè tí wọ́n gbádùn àwọn orílẹ̀-èdè tí wọ́n gbádùn gbogbo orú ìpolówó òun ẹ̀ lè bá a wọn bẹ́ẹ̀ nìkan dáa kó dánrú ẹ̀ wò. àmọ́ nàìjíríà ọlọ́pàá tí wọ́n ní kó lọ ọbẹ̀ gan náà wa máa ti ń ta pẹlẹbẹ òun náà kọ́kọ́ jókòó òun náà kọ́kọ́ yọ̀ọ́mù tẹ̀ ní ọ̀sẹ̀ àmọ́ ní ẹ wò àwọn ará ọ́fíìsì wa wọ́n ń bọ̀ òun. so ẹmọ̀ntẹ́ kò bọ́ta o àwọn ilé ìkànnì kẹkànlá kẹkànlá display o sódà tí wọ́n bá dé wọ́n mọ̀ pé kò sí àwọn tó lágbára nígbà yín ẹ dákun sọ̀tì á rí i pé ìwọ ni kó mọ ibi tó ń rìn sí ìwọ ni kó mọ bó sì sọra rẹ bó o fẹjọ́ wọn sọ ọlọ́pàá ọlọ́pàá ó dà akọ rẹ fún wọn pé ìwọ náà ló fẹjọ́ àwọn sùn wọ́n ó dà akọ rẹ. orílẹ̀-èdè táwa wáyìí orílẹ̀-èdè tó ga sí pé kọ́lọ́n bá kó sábà ní si lọ́wọ́ ó sì ṣe àtúnṣe wọn sí di dáadáa ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó rọ́ǹgì lù í pátá nítorí pé ìjọba fi rọ́ǹgì. oògùn kan ẹnìkan fún mi so tá a wọ́n tà fún wa ní kẹ́mísì mo wá fíìlì pé oògùn yẹn pé bóyá kò wá òkè dáadáa mo wá pè nìkan láti àbúrọ́dù pé kó bá mi ra oògùn yìí o nítorí sọ fún mi ni pé kèétí ìkó nílé títí ń sọ fún mi pé àbù oògùn yìí prescription ni màá fi rà o wọn ò lè ta fóun bí o ẹ wo bí tíjọba ti wọn tó mógú tó aráàlú dé pé wọ́n gbọ́dọ̀ ríwèé dókítà kí wọ́n tó lè taru oògùn yìí it's just pain reliever pain reliever wọ́n lọ gbọ́dọ̀ rí ìwé dókítọ̀ níbí sorry ṣébi tí o ṣẹ̀ sí ń torí èèyàn wọ́n ti ń torí èèyàn ní lọ́jà wọ́n pọ̀ olè títì ń bẹ́ẹ̀ oníjó ni wọ́n pọ̀ olè mẹ́ta títì ń bẹ́ẹ̀ o nígbà tí ilé ò fi mọ́ àwọn tó nídìí orí wọ́n ti wá gbé orí àwọn tó nídìí apá wọ́n ti wá gbé apá díẹ̀ ní ẹ sẹ́kù lẹ̀ fún ìjọba pé ẹ̀yin náà ìjọba ẹ̀yin náà bá nípa lẹ̀ yòókù mọ̀ ní ẹ́sẹ̀sì sórílẹ̀èdè nu sórílẹ̀èdè nu. èèyàn kú títì àwọn tó nídìí pia part sì wọ́n sì wá ń yọ ń bẹ̀ lórílẹ̀‐èdè míì tí adìẹ bá kú títì ambulance wọn fi wá gbé ambulance ni ó wá gbé tí ó tádìẹ bá kú títì ibi tó sì ti bọ́ ọ̀tà ó ti yóò dé kóòtù nítorí owó tádìẹ fi bọ́ ọ̀tà tọkọ̀ fi gbá òórojọ́ rẹ̀ wọ́n á fáìnì rẹ̀ ẹ wò ó. kásá mọ̀ dúpẹ́ pé à islam ṣe nàìjíríà ni kásá mọ̀ dúpẹ́ pé à islam ṣe ní nàìjíríà ni ká wàá ara wa fún ara wa má fọkàn sí pé ìjọba kan ní òmùgútọ́rọ̀ rẹ ìjọba tí ń bẹ lóde kò rí tẹnìkankan rò kò rí tẹnìkankan rò ní gbogbo aspect nínú ní ìsìlánà àbígẹta wọn ní àwọn. àwọn fúlàní kan wọ́n lọ sí bọ̀nú wọ́n dákọ̀ local government yẹn wọ́n sì fi ẹ̀mí twenty eight àbí eighteen wọ́n fi ṣòfò wọ́n ọpẹ́rẹ́tì àwọn ọlọ́pàá wá síbẹ̀ àwọn sọ́gà wá síbẹ̀ wọn ò rẹ́ nìkan kan pùrọ̀dúsì báwọn mú sórílẹ̀-èdè nù. làfi ni kò súnmọ́ lọ́wọ́ kó ọmọ ṣàdúrà tárébì ni a máa ṣe kó o sì mọ ibi tó ọmọ jẹ̀ sí tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ọ kò jọba nàìjíríà ìwọ àtàwọn ẹbí ẹlẹ́jọ́ bá yìí sọ àwọn tí ń polówó orí burúkú ń ta yẹn kò sí ń ta mẹ́sẹ̀ sí i. àwọn ń kọjá wọ́n rí wọn nà kí wọ́n tó rí wọn. àwọn gan wọn. sọ àwa ni ká ara wa orílẹ̀-èdè orílẹ̀-èdè ẹlẹgẹ́ ni orílẹ̀-èdè ẹlẹgẹ́ ni gbogbo nǹkan tí ó gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ń bíbà yìí ni òye ṣẹlẹ̀ lórílẹ̀-èdè míì ẹnìkan wá láti bóyá Ghana tàbí Africa so ó wá ń sọ fún mi wípé sẹ́dà kó jẹ́ Africa coast lẹ́nu yẹn ti wá ó ń sọ fún mi pé tọkọ̀ bá gbá àyàn ẹ máa gbọ́ wò ó ní tọkọ̀ bá gbá àyàn tọkọ̀ bá hìtìyàn ní ojú títì ó lé ẹni tó bá súnmọ́ ẹni yẹn kí ambulance tó dé yóò lọ ẹ̀wọ̀n. torí pé ìjọba ò ní jàfira bọ́kọ̀ ń gba báyìí làlá ni ni aláàmú ti dún lọ́fíìsì tó súnmọ́ bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ lọkọ̀ ó ti débẹ̀ ọkọ̀ ìjọba wọ́n gbà pé ìjọba ni ó tẹ̀kì ààrẹ kì í ṣèwọ tọkọ̀ bá gbà ìrẹsì nàìjíríà báwọn èèyàn rẹ̀ ọba lọ gbé ọ o ti mọ ibi tó ń lọ. so kọ́lọ̀ kó sàṣàánú wa ni kọ́lọ̀ kó sàánú wa ni o gbogbo àwọn tí wọ́n ń jọjú bọ́ta báwọn fẹ́ẹ́ di pẹ́sidẹ́ǹtì kò sí kankan nínú wọn tó wúlò kò sí kankan nínú wọn tó wúlò èwo ni ò lẹ́bọ lọ́rùn nínú wọn sebe yi to sunkun wɔ to bɛkun wɔle lɔrɔ wa riba yi taasi bi bɔya ɛkun sun pe o jɛ okun ɛkun ta sun nigeria ase ɔkan sɔ fun wa pe bɛɛ ti sunkun re o fɔdun mẹjọ a ase a mɔtuma asama a mɔtuma arukutu pati wa ni. The ọdún kẹgọ̀dì tọ́mọ nàìjíríà ti ń sunkún bọ́ yìí ní ìsìn. àfi bí ìgbòga sí pé nàìjíríà dá wà ní kọ́ńtínẹ́ǹtì mi láyé tí ò sí tí ò gbúrò ayé mi mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ wá nàìjíríà yìí ó ti wọ́ọ̀sì jù ó ti wọ́ọ̀sì jù kí ló dé. owó tí ó náà fẹ́ pààrọ̀ lórí social media ìjọba gan ò tí ì gbowó bọ́ọ̀ta tá a ti rí wúlúwúlú sí social media abẹ́rẹ́ nǹkan bá ń bí ìjọba ò tí ì gbé owó bọ́ọ̀ta tá a ti rí òbítíbitì owó òun táwọn èèyàn ń display rẹ̀ lórí social media ìjọba ò sì lè ṣèwádìí àwọn tó ń display owó yìí níbo ni wọ́n ti rí nínú aims and objectives fún wọn ni wípé tẹ́ ẹ fi gbówó mi bọ́ta ni pé àwọn kan ti rú owó sínú ilé ẹ fẹ́ kọ́ bàgẹ́ mọ́ wọn lọ́wọ́ owó tẹ wá fẹ́ fi rọ́pò rẹ̀ cbn ò tí ì gbé bọ́ta táwọn èèyàn ti ń display ní bọ́ńdù bọ́ńdù níbo ni wọ́n ti rí i. bẹ́ẹ̀ náà ni àwọn iswap àbí iswap kọ́ ni ó ń pera wọn ni ṣé iswap ni is eh? iswap làwọn náà tún fọ̀rọ̀ bọ́ta pé àwọn ò gba náírà mọ́ o owó faransé làwọn ọmọ gbà wọ́n tún wọ́n tún wọ́n tún láyà wọ́n tún gbé bọ́ọ̀tà fún wa tún gbọ́ pé ẹni tó wà wọ́n bá tẹ̀ àwọn ò ní gba náírà o owó faransé làwọn ọmọ gbà lọ́wọ́ yín o kí nìjọba ṣe sí i wọ́n ṣe nǹkan kan sí i ìwọ ni kó o lọ sọ́ra rẹ àdúrà tábẹ́bí ni a máa kà kó o má jà ń bẹ́ẹ̀ ó ti yí ọ àwọn tí wọ́n ti gbé kọ́nọ̀bá lè tú wọn lẹ̀ ní o ìjọba gámọ̀kún ò lè tú wọn lẹ̀. Addis four five two kọ́lá fẹ́ kàdé four four eight okay anil ibaro ibnu azib kọ́l mọ́rọ̀ àìtù mi ahasana fi hulatin hamuroa mi rasulillahi sallallahu alayhi wa sallam lahu sha'arun yadribu mankibaihi ba'idun ma bayna limankibaini laysa bilikosir wala bitawil láti ọ̀dọ̀ bàrọ̀ ọmọ azib tí a lọ yọnu sí ó sọ pé èmi kò rí ẹnìkan tó ní irun orí mìnzí lima tó ní irun orí irun irun orí tó pọ̀ ahsana tí irun ìtún wá tó tún wá tó tún wá dáa fi húlàtín àmúrọ̀ nínú aṣọ pupa tẹ́ bá ti pè aṣọ ní húlà ní èdè lárúbáwá ìtumọ̀ ẹ̀ ní complete ṣòkòtò àti bùbá ok so aṣọ gbàgẹ̀rẹ̀ àti lọ́ọ̀dì ní jẹ́ húlà but húlà eléyìí ó wá jẹ́ red ó wá ní èmi ò rí ẹni tí ó ní irun orí tó dára nínú aṣọ húlà tó tó ti bánẹ́bí ṣe dára tó bá wọ kọ̀ǹpìlìtì aṣọ bẹ́ẹ̀ làwù ṣáàrùn ànábì ní irun gan ó ní irun yẹ́dí ríbù mọ̀nkì báyìí sẹ́pẹ̀rún rẹ̀ ní kan èjìká ẹ̀ èjìká ẹ̀ sì rèé kò fún pọ̀ ó ní gap lẹ́yìn lẹ́yìn sàbí kọ̀ sí rí ànábì èsẹ́ni tó kúrú o wàhálà àbí kò sì ga. so ó ń sọ ìrísí ànábì sallallahu alaihi wasallam wípé àkọ́ná ànábì ní irun tó pọ̀ lórí irun yẹn tó dà wá sí ẹ̀yìn ṣé ń tọ́ ọ̀kanu tó fi ń dánu sí o ọ̀gbọ́yé o oríṣi irun méjì ló wà o irun tó wà mú ẹ̀ mú rìtẹ́sílù irun tó dà á lẹ̀. tí máa gùn àti irun jáàdù ni irú irun tiwa yìí tí irú irun tiwa yìí tọ́ba igun wọ irú irun ànábì wọn ò ní pé ọ̀lẹ́ èèyàn mọ́ ò wèrè wọn mọ̀ pé ọ̀ o ti yọ wèrè ni wọ́n mọ̀ pé ọ̀ o ó di dada o ti tiwa. kò jẹ mọ́ kó gùn ṣùgbọ́n àdámọ́ irun àwọn lárúbáwá àwọn òyìnbó irun tí wọ́n máa ṣe kí ni wọ́n máa ń sàn lẹ́ni irun tí máa ń sàn lẹ́ni irun tiwa máa ń káwéréké ni irun tiwa ọmọ ń káwéréké irun tí máa ń sàn lẹ̀ òun àwọn aláwọ̀ funfun so tẹ́lẹ̀ wá sọ pé irun ànẹ́bì máa ń sàn lẹ̀ lẹ́yìn rẹ̀ ni lọ́wọ́ á lọ fẹ́ ṣe súnà èyún ọ́ dìdàkudà o súnà tí wò ó ṣe ni súnà pé irun tiẹ̀ kọ́mọge mọ̀jẹ̀ ó sàn lẹ̀ mọ̀jẹ̀ ó sàn lẹ̀ o so súnà kan náà ni kí irun mọ́ sàn lẹ̀ súnà kan sì ni kí irun ó ṣe kí ni o kí irun ó sàn lẹ̀ ibi tó bá ń bá wa dọ́ ọ sí. Si ṣé àárín àwọn tí irun wọn ń sàn lẹ̀ lọ́lọ́ńdọ́ sí ni àbí àárín àwọn tí irun wọn ká wéréké wéréké so ibi tọ́lọ̀ bá dọ̀ sí bẹ́ẹ̀ ló ń maintain níyẹn ti jẹ́ nu. four four nine. sọrí àpẹẹrẹ bó ṣe rí rè ìwọ tí ọjọ́ onírun wéréké wéréké tó fẹ́ sọ irun rẹ di kó máa sàn lẹ̀ mo fẹ́ fẹ́ nìkan wọ̀n bó ṣe rí nù ẹ̀ lè yàtọ̀ síra yín. yẹn fi hàn ọ́. ọ̀rọ̀ bó ṣe ríre o. wèrè ọlọ́run yẹn náà dà wèrè ọlọ́run yẹn náà rè é ó ọwọ́ kan di wèrè ọlọ́run ni o òní o wèrè ọlọ́run kan rè o. àwọn ò fi hàn mọ́. èyí tẹ́ kọ́kọ́ wà nílé kọ́kọ́ ná sọ́rí wèrè ọlọ́run yẹn náà dà orin tí wọ́n kọ kọnu o sọ́tìrì onírun tó kárewé tó ká o ẹ̀wọ̀n tó sọ̀rọ̀ ẹ̀dà. sọ́dí lẹ́yìn obìnrin náà wò orí tó ní àyákùmù lọ wọ́n <laughs> kí wèrè ọlọ́run pé àyákùmù lọ orí wèrè o sọ báyìí wèrè o ó kọ́ sẹ́ńsì làbáwọ̀ pé á kí ìrọ̀ nǹkan bẹ̀ tẹ̀lé ẹ̀. lọ́sẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́ wà lórí social media ẹ̀yin náà rí nǹkan wò. ẹni tí ẹ̀ ń wò yìí orúkọ tí wọ́n ń pè é ẹni tẹ́ ń wò yìí orúkọ tí wọ́n ń pè ní wèrè ọlọ́run orúkọ nickname ẹ̀ nìyẹn wèrè ọlọ́run ṣé wèrè ọlọ́run orúkọ tí wọ́n ń pè nù wọ́n ti yé tọ́ ọ bá ti dárun sí tó ní o fẹ́ kírun rẹ kọ́mọ léjìká padà di wèrè ọlọ́run àwa mùsùlùmí àwa mọ̀ pé kò sí ń jẹ́ wèrè ọlọ́run ṣùgbọ́n àwọn oníṣúfí ó lọkùnrin oníṣúfí ni so orúkọ tó sọ̀rọ̀ ẹ̀ nìyẹn wèrè ọlọ́run òun náà sì ni wọ́n fi ń kọrin fún pé wèrè ọlọ́run yẹn náà dà wèrè ọlọ́run yẹn náà rèé so bí èèyàn ṣe máa ń dìdàkudà nu tó bá ti jẹun ṣúfí ó padà ṣe wèrè nínú ọjà ni náà ìpínlẹ̀ nísìnyí. ó ti di wèrè inú ọjà báyìí wèrè orí síríìtì ó ti lọ́mọ lẹ́yìn tí wọ́n ń tẹ̀lé káàkiri tí wọ́n ń kọ wèrè ọlọ́run náà dà ó ti rí báwọn. kí aláwọ̀ kọ́ sànù wa kọ́ mọ́ sí wa ní wèrè. kíní tí ẹ máa fi wẹ̀ kíní bathroom tí ẹ máa táwọn alákọ̀ọ́ máa fi wẹ̀ òun ló dá lu tó fi táyà táyà ọ̀kadà ó fi táyà ọ̀kadà sí ní abẹ́ ó ní kí wẹ́dà bóun ṣe so tó wá ti afẹ́ jáde àwọn mùrídì mùrídà rẹ̀ wọ́n gbé sínú rẹ̀ ó gbé láńtà sínú kínní yẹn o wà ń bẹ́ o so wọ́n mọ̀ ti káàkiri so <laughs> ah, nǹkan bẹ wàláì tọ́ọ̀ bá ti jó sùn náà. ọ̀ya wèrè kẹ́yìn ni tọ́ọ̀bà tí ìjà wèrè lónìí kò ì ọ ọ́ ni yóò kàn ọ lọ́la torí àwọn onísúfì gan fẹ̀rẹ̀ ara wọn sọ pé àwọn onísúfì máa ń dá wèrè wọn ṣe ni àwọn gẹ́gẹ́ fẹ̀rẹ̀ ara wọn sọ bẹ́ẹ̀ ara àwọn tí ń dá wèrè ṣe nù. hadith four four nine anil ibaro ibnu azib radiyallahu anihuma amarana nabiyyu sallallahu alayhi wa sallam bisab'in wa nahana an sab'in an sab'in amarana bi iyadati al-marid wa tiba'i al-jinaza wa tashmit al-atish wa ibrari al-qasam wà násìrù lè mazlum wà ìfṣà ìsàlám wà ìjábá ti dáàyìn wà nàhánà ani khawati mi zahab wà àníyàtì lè fi dọ̀ àníyàtì lè fi dọ̀ wà ánìlè mayásìr wà lè kọ́síyà wà lè sábùràkù wà dìbàjì wàfi láfdìn wàlhàrìr tọ́ látọ̀dọ̀ bàrọ́ọ̀hù ọmọ azibi kí alọ́ yọ́nú sáwọn méjèèjì ó sọ pé ànábì pa wá láṣẹ nǹkan méje àmàrà nànà bíyì sallallahu alaihi wasallam bisábọ̀yìn ó pa wá láṣẹ nǹkan méje wà nàhánà ànsábọ̀yìn ó sì kọ nǹkan méje fún wa. àmàrà náà bí ìyádátì lè mọ̀rìd ìyádátì àlè mọ̀rìd ànábì pa wá láṣẹ pé ká máa ṣàbẹ̀wò sí aláìsàn tá a bá gbọ́ pé ẹni tá a mọ̀ ó dùbúlẹ̀ àìsàn ká lọ kí ká ṣàdúrà fún kọ́ ló fún lálàáfíà má sọ pé sàárà sí ọ láti lọ kí aláìsàn ìgbàgbọ́ burúkú ni kí sàárà ò sí èèyàn ìgbàgbọ́ òdì ni ìgbàgbọ́ kúfúrú ni àwọn kèfèrí àwọn ni sàrà àmọ́ ṣe sàrà kìí ṣe mùsùlùmí. wàtíbá àìlì jẹnáza ànábì tún pa wá láṣẹ pé ká máa tẹ̀lé ìsìnkú ká tẹ̀lé òkú dé ìtẹ́. Hmm. wàtẹ̀símìtì lẹ́hàtì ànábì tún pa wá láṣẹ pé ká máa kí ẹni tó bá sín hmm, kákẹ́ni tó sín pẹ̀lú májẹ̀mú pé òun náà ṣe alihamudulilayi o tí ẹ bá ti ṣe alihamudulilayi pẹ̀lẹ́ ló kù tá a kì o pẹ̀lẹ́ ẹ̀ńlẹ́. wà ìbòrọ́ọ̀rì lìkọ́sàm ká máa mú ìbúra wa ṣẹ ìbúra wa tó dáa ká máa mú ṣẹ. Taba a bá búra lórí nǹkan dáadáa pa afẹ́ ṣe dáadáa ìbọ̀rọ̀ rìlìkọ́sàm ká múṣẹ. wà násùrù lè mọ̀dùlùm ànábì tún pa wá láṣẹ pé ká máa ran ẹni tí wọ́n bá bò sí ẹni tí wọ́n fìyà jẹ ká máa gbà á lẹ̀ lọ́tíyé ẹni tí wọ́n bá ń fìyà jẹ ká máa gbà á lẹ̀ ẹ̀rí àwọn human rights láti nu àdìsí ẹ̀rí wọn nu tẹ́ ẹ̀ bá rí ẹ̀rí fẹ́ mú lọ́wọ́ ẹ̀rí yín nu nasiru lè mọ̀dúlù ìyẹn fáwọn ọmọ ẹ̀tọ́ dá sí pèsè tí wọ́n ń ṣe nu o. wàìfṣà ìsàlám ká sì máa fọ́ sálámà ká ká máa fọ́ sálámà ká ìyẹn ni pé bàbá ti ń lọ bàbá pàdé èèyàn sàlámù aleykum sàlámù aleykum òun fọ́ sálámà kánò. bákan náà wàìjà bá ti dá yín wa ìjàbátú dáàyìn jíjẹ́ pé olùpèpè ẹnìkan bá pè ọ́ pé ọmọ ìyá wa jẹun ọ̀sán lèmi lónìí jẹ́ pé rẹ̀ mo fẹ́ ṣègbéyàwó mo fẹ́ kó wá jẹ́ pé rẹ̀. wana hana an khawatimi dhahab anábì sì kọ́ ká máa lo òrùka gold òrùka gold ọkọ̀ fún wa òrùka gold ó yàtọ̀ sí kọlọ gold gold kọlọ golden kọlọ ó ti yé àwọn èèyàn ṣe ẹ̀dà àwòrán rẹ̀ wọ́n fi ń kun nǹkan ìyẹn kọ́lá nàbí ń sọ góòdì gangan ò gbọ́dọ̀ ọgbọ́dọ̀ fi sòrùka. wà àníyàtì lè fi dọ̀ igbá fàdákà ọgbọ́dọ̀ fi jẹun o ọgbọ́dọ̀ fi jẹun. tọ́ wà á nílì mọ̀ yáàsìrì àti tìmùtìmù jókòó tí wọ́n fi aṣọ sílíkì ṣe tìmùtìmù jókòó tí wọ́n fi aṣọ sílíkì ṣe àwọn lọ́balọ́ba nẹ́mọ́dọ̀ yẹn wò so dípò kí wọ́n kí wọ́n lo awọ lẹ́dà àwọn á lo sílíkì ni wọ́n fi kọ́pa àga àjókòó wọn ànábì sì kọ́ fún wa wàlìkọ̀sí yà àti aṣọ sílíkì kọ̀sí kọ̀sí yẹn jẹ́ ìlú kan ní Misra ẹ̀ẹ́ ìlú kan ní Misra ní kọ̀sí àwọn náà ní sílíkì tí wọ́n ti máa ń ṣe lọ́tọ̀ ànábì kọ̀ fún wa a gbọ́dọ̀ wọ̀ ọ́. wàlì ìsábúrak ìsábúrak sílíkì tó nípọn thick silk a gbọ́dọ̀ wọ̀ ọ́. light slick a gbọ́dọ̀ lọ a gbọ́dọ̀ wọ̀ ọ́. wàfi lafzin nínú ẹgbà wa míì gan ànábì ìfẹ́ kan dákọ̀ harir harir náà ni aṣọ àlárì náà ni sílíkì so siliki ó lè wá jẹ́ light ó lè jẹ́ thick ó ti yé olùgbé tó máa láì sílíkì sílíkì gbogbo ìran rẹ̀ ọ̀gbọ́dọ̀ wọ̀ ọ́ ọ̀gbọ́dọ̀ wọ̀ ọ́. tọ́ ẹ jẹ́ ká dúró ń a máa bẹ̀rẹ̀ ní four fifty four fifty ní ọjọ́ mẹ́jọ inshallah ẹ mo ní nǹkan tí a ní ọ̀rọ̀ méjì mi ti a sọ ẹni pẹ̀lú wa ọ̀rọ̀ kejì yẹn ẹ̀yin náà láǹfààní sí tẹ́ bá padà sórí láìpẹ́ padà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.